اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يوفق مبادرة الله سبحانه وتعالى تتشي أكو جقواني أرويني إيرانو tó jẹ́ yomul ahad tó jẹ́ ti ìgbẹ̀yìn nínú oṣù muharram ah, ọba tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ jọ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká ah, àwọn qaida usul àwọn òfin tó de ìtọ́sọ́nà fún ẹ̀dá ẹ̀dá tó jẹ́ mùsùlùmí onáàlà ń bá bọ̀ tó jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ yanjú rẹ̀ tó bá fẹ́ rí àṣejèrè àṣeyọrí láyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam àkọ́kọ́ rẹ̀ tá a ti kọ́kọ́ yanjú Allah subhanahu wa ta'ala ó pe àkíyèsí wá sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́run ọba dojú ọ̀rọ̀ kọ torí wípé níṣe sí lárúbáwá tí allah subhanahu wa ta'ala tó fi wọ́n tó jẹ́ èdè tí allah subhanahu wa ta'ala fi sọ tírà rẹ̀ kalẹ̀ tí a bá fẹ́ pa gbogbo àwọn èèyàn pọ̀ a fèsì ẹ̀ńtójú lórí tá a bá ti fèsì rẹ̀ báyìí sọ báyìí fún sọ báyìí fún òní ọ̀wà sọ fún àwọn ọmọlẹ́yìn tó ń túmọ̀ sí ni pé ifrad ni ghayru ma'ayyan ẹni tá a dojú ọ̀rọ̀ kọ kìí sóun gangan là ń bá wí aránṣẹ́ ni bọ́rọ̀ tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe rí nu bí ẹ̀wù kejì ẹni sìn ó ní la'in ashrakta tó bá lè ṣe bọ́ la yahbitanna amaluk gbogbo sẹ́rẹ̀ ó bí wọ́ kọ̀ọ̀kọ̀ possible mustahil kò ṣeé ṣe kó jìṣẹ́ lásán àṣẹ náà wá ṣe ṣírkù kò pọ́sibù ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana ọlọ́run ọba pa láṣẹ wípé kọ́ ọ má sìn kankan àfohùn nìkan ọba adẹ́dá o kó o dẹ̀ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ṣọ́bà kankan láyé nù wọn kọ́bà kankan láyé nù wọn so òun la fọ̀rọ̀ sùn but kò ń ká gbà lérò òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam kì í ṣe yẹn nìkan gbàtọ́ sọ wípé la taj'al yadaka maghlulan maghlulatan ila ulukika mọ́kàwọ́ rẹ̀ gbé mọ́kàrọ̀ sọ́run láì ṣe ẹ̀tọ́ tó yẹ kó o ṣe. ẹgbà wa pọ̀ tọ́ wá wípé atẹ́gùn gan ó ń tò lẹ́yìn òjíṣẹ́ náà sàrásílà mi níbi ọrẹ títà kìí tọrẹ níwọ̀nba ayé máa tọrẹ rẹpẹtẹ ni kìí dẹ́ ṣe yìí nìkan Allah subhanahu wa ta'ala ó sọ ṣùgbọ́n o ní àyà tá létà ah tó ń bá ná nǹkan o ilé o má jẹ́ kínú kọ́ wa ṣòfò ẹ̀gbà wa wá wípé tí nǹkan bá ti dé gbẹdẹmukẹ oúnjẹ ọdún kan lòjíṣẹ́ lásán àṣàlà máa fi lé sallallahu alaihi wasallam tọ́lọ́n bá ti gbé kẹrẹ̀ dé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kì í fi àwọn aráalé kì í fi tí tàfàlà ó ní ibda bi nafsik thumma bima ta'ud tí ọlọ́run bá gbé kẹrẹ̀ dé fún ọ jẹ́ àárẹ̀ àpẹẹrẹ lára rẹ wípé nǹkan ti yàtọ̀ má dọwọ́ bò tọ́lọ́ lọ́wọ́ bá sọ pé fàámà bi ni'mati rabbik fahadith má dọwọ́ bò tó bá jẹ́ pé tẹ́lẹ̀ ọ̀ ń wọṣọ tí ò tó fẹ́ kú káàtó tọ́lọ́wọ́ bá bá ti gbé ìkẹ́ rẹ̀ dé ọlọ́run ọba fẹ́ tó bá fẹ́ tóun bá kẹ́dà kóun rí àpẹẹrẹ ẹ̀kẹ́hùn lára rẹ̀ àtàwọn tó ń rọ̀ka ẹ̀sìn Islam yìí sẹ́sìn tó jẹ́ pé bó ṣe wù ní rárá Allah subhanahu wa ta'ala ó ti lálẹ̀ fún wa bá ṣe ṣe kọ́ wa ná wó sára sẹ́bí sára yìí kọ́ náà níwọ̀ntúnwọ̀nsì bó ni ó ṣe náà Allah subhanahu wa ta'ala ṣàlàyé rẹ̀ àmà mú wa ṣáàyè ibi tí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó ti kọ́kọ́ pe attention wa sọ̀rọ̀ òní wípé gbogbo sẹ́ẹ̀rì tá a bá ṣe o májẹ̀mú mẹ́rin gbọ́dọ̀ pé tí ó bá pé iṣẹ́ wọn ò ní yanjú o àkọ́kọ́ iṣẹ́ rẹ̀ òní tọ́jẹ́ pé ọlọ́run pa àṣẹ rẹ̀ òjíṣẹ́ náà sàlám ti ṣàlàyé rẹ̀ eléyìí ò ní iṣẹ́ rẹ̀ ìgbà tá a bá wá ṣe é a gbọ́dọ̀ ṣe é láti fi wójú rẹ̀ òun nìkan ni la taj'al ma'a Allahi ilahan akhar torí pé kí ni gbogbo ń tọ́ ọba ṣe tí èèbá ṣe torí ọlọ́run lọ́ba lọ ṣe kò ní jèrè kò ní sèrè ńbẹ kò ní sèrè láyé kò ní sí lọ́run kí láà pè àṣedànù ọlọ́run mọ̀jà sàṣedànù àwọn tó ṣe torí wọn wọn ò lágbára rẹ̀ wọ́n tiẹ̀ lè má mà wọ́n lè má mà fún ọ ọba tó jẹ́ pé wújẹ́wújẹ́ ọkàn rẹ bó ṣe léwu kọ́ pamọ́ tó ọmọ kò dẹ̀ wá ní fi dáadáa rẹ bó ṣe lè wù kó kéré mọ nínú ọkàn kó fi dùn ọ́ òun nìkan náà ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam onítẹ̀lùgbàgbọ́ òdodo tó bá gbèrò àti ṣe dáadáa ṣùgbọ́n kò sí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà níyà rẹ̀ ọlọ́run ọba ọkọ̀ ládàá kan fún ṣó ṣe kí lẹ rò kí la rò yìí pé ó fi ní credential ó fi jórí rẹ̀ tọrọ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ amẹ́nà ìbílẹ̀ ìbí ọmọ rọ́bà ọdẹ́dà ò sójú ọmọ pé ń bẹ ọgbàgbọ́ ó tiẹ̀ gbà fún Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tí tọ́ba ti di ó gbèrò iṣẹ́ kò tí ì rí iṣẹ́ o wọ́n kọ́ ládàá kan fún ọwọ́ àríṣe òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ní láti wọ́n máa kọ́ ládàá fún un ní àti iṣẹ́ kan tó ṣe wọ́n kọ́ ládá mẹ́wàá fún tí ó fi máa wọ ọgọ́rùn-ún méje tí ó fi máa wọ èyí tí ò ló ń kà nílọ́po ìlọ́po gbígbàgbọ́ rẹ̀ àti ìdúróṣinṣin rẹ̀ bó bá ṣe bó bá ṣe tó lọ́sísẹ́ lásán àṣálà máa fi ń ṣe kìlọ̀ ó ní ìtìtàkímù ẹ̀dúró déédéé o wọ̀làǹtàṣù ẹ̀ lè máa rírì kẹ̀ẹ́dúró déédéé torí pé kíni tíyẹn bá ti dúró déédéé fọkúlù hasanati amiluha yuktabu lahu ashara amuthaliya ila sab'u mi'ati di'afin dáadáa kan tó bá sí láti mẹ́wàá ní ìlọ́po mẹ́wàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kọ iṣẹ́ rí ni wọ́n ti máa fún ní ládàá kò ní jẹ́ pé ó ṣe kàn wọ́n fún lẹ́yìn ládàá kan rárá tó bá ti ṣe kan wọ́n ṣe ìlọ́po rẹ̀ ní mẹ́wàá bí bí dúró déédéé rẹ̀ bá ṣe bó bá ṣe rinlẹ̀ síhun nípa dúró déédéé jura wa lọ. ni Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ṣàlàyé rẹ̀ ó ní nínú àwọn tí wọ́n jogún tírà faminhum zalimun li nafsi faminhum muqtasidun faminhum sabiqun bil khayrati bi idhnillah wa dhalika huwa al-fawz al-'azim faminhum zalimun li nafsi àwọn kan wà lẹ́wù táwọn dúró sí ni lẹ́wù wípé ẹ̀sàjà kí wákàtí márùn nìkan wọ́n ti ní àṣeyànṣe ṣùgbọ́n kò ní kọ́ má ṣe nǹkan míì tí ò bójú mu ó ń jó bèlèbèlè láàrin kíni láàrin iman àti kófò torí ẹ̀dá èèyàn àtàlìjẹ̀nù látara bí ẹ̀sà ríran tọ́lọ́mọba ń rojìṣẹ́ lọ́sàn-án sọ́lọ́mù wọ́n fi sí mẹ́ta àwọn tí wọ́n gbàgbọ́ àyà mẹ́rin péré lọ́lọ́run fi yanjú ọ̀rọ̀ alẹ́dínà ìgbìmọ̀ ìbílẹ̀ ìlú ìpínlẹ̀ sọ́látọ̀ mìíràn òfin ìfikù lẹ́dí ما أنزل إليك وما أنزل من قبلك بالآخرة وهم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ọyàn ju wọn lọ àwọn kan wà wọn ní àwọn ò gbàgbọ́ kó ló wáyà rẹpẹtẹ lórí àwọn wọ̀nyí tọrọ wọn ọ̀rọ̀ wọn simple innal ladhina kafaru sawawu alayhim أنذرتم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب بما كانوا àwọn kẹta tó júwe torí ọ̀nà tí ṣe sí wọ́n fi gbà wá lọ́wọ́ ń júwe wọn lóríṣiríṣi lóríṣiríṣi ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبه مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم bẹ̀rẹ̀ sí sí wọn lọ́ba torí pé kí ni ṣòkèṣodò àgàbàǹgẹ̀dẹ̀ wà lọ́wọ́ wọn kọ́lọ́wọ́n ọba máa ṣì ti wá bẹ́ẹ̀. náà àwọn tí wọ́n wá gba tíra gbọ́ yìí tí wọ́n dúró déédéé Allah subhanahu wa ta'ala wọn ń ṣàlàyé fún wa pé àwọn náà pín sí mẹ́ta o minhum zalimun li nafsi kò dúró déédéé tán torí ngbà tí Jibril alayhi salam tó wá sọ fójì sẹ́nà sallallahu alayhi sallam ọ sọ ipò tolúkálukú wà ó pin sí mẹ́ta ó ní al-Islam al-Iman àti ihsan Islam ó ń ṣòpò márùn-ún ó ń ṣe ṣùgbọ́n kọlọfín kan bẹ nínú ọkàn àkókò mà ni a máa ṣe ni torí pé kò rinlẹ̀ tán lọ́kàn rẹ̀ hùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá fi nǹkan míì lọ pé kó wá tọwọ́ lébọ̀ yọrí àbàrá àdá rẹ̀ ò lójú kan ojú kan ló dẹ̀ yẹ kí àdá ò ní àdá rẹ̀ ò lójú ọlọ́run bá fi sọ pé fẹ̀mí ń sọ ìmùlẹ̀ nafsi torí kọmọ yìí nínú wọn ara ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ kọmọ yìí pé dídúró déédéé òun òun nìkan lórí ire òun ọlọ́run bá ń sọ pé yóò yọ lẹ́bí náà àmì ó ní àmì nù subhanallah ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́n lọ́wọ́ bá gbọ́ ẹ gbàgbọ́ o tún sọ́n bómi wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́run ọba ń kìlọ̀ ara rẹ̀ fún yín o subhanallah òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni allah subhanahu wa ta'ala sọ fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé faminhum muqtasidun àwọn kan wà wọ́n kọjá lẹ́vù àwọn wọ̀nyí lẹ́vù wo ni tí wọ́n wọ́n ní imáni wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ bó ṣe kàn ṣe pẹ̀lú gbàgbọ́ orin lẹ̀ tí wọ́n bá tiẹ̀ fẹ́ jásẹ̀ ibo ni wọ́n jásẹ̀ sí wọ́n jásẹ̀ sí Islam wọ́n jásẹ̀ sí Islam wọn ò ní ṣubú ní ṣubú tọ́jẹ́ yí pé ìfarapa yẹn yóò wá e, e, ewu ọ̀wọ́ ó lè jẹ́ pé ṣe tahajjud tẹ́lẹ̀ ó ń ṣe àwọn oríṣiríṣi ń sá fáwọn kankan oríṣiríṣi ó ń ṣe tilawad ó ń ṣe gbogbo gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ṣùgbọ́n ó lọ kó sínú circumstances kan gbogbo àwọn nǹkan yẹn ó wá ń dínkù ń dínkù ń dínkù kò torí wípé lẹ́wù tó wà ń ẹ̀rí ọkàn ọmọ jẹ pé nǹkan yóò jẹ bó ṣe kọjá mọ́ yóò wá ẹ̀rú ọmọ ẹ̀rú ọkàn ẹ̀rí ọkàn ọmọ jẹ ẹ̀rú ọ̀mọ bá yóò fẹ́ mọ́ struggle kún wọn padà kún wọn padà. fẹ́mi wọn kò lè àti lọ nínú àwọn lẹ́wù kẹta wọn ni lẹ́wù bí ìgbà tá ń rí ọba level la máa ń pàkíyèsí wá sí gbogbo ìgbà wípé gbogbo ìgbà gbogbo condition tá a bá wà gbogbo ibi tá a bá wà ká mọ̀ pé ọba adẹ́dà wà o ọ̀kan ṣoṣo ni o ọmọ ń ń wò o ọgbọ́n ń ń sọ o orí ń ń ṣe o ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa ká jẹ́ kó dá lérí báyìí o kẹ́rì ọkàn máa jẹ́ wa lórí báyìí o torí kí ló wí onífa amẹ́mẹ́nà kọ́fà maqama rabbi ẹni tí ń páyà pé ọlọ́run ọba lékè ọ̀la léhùn lórí ọmọ tóun rò ó gbọ́n tóun sọ ó dẹ̀ rí tóun ṣe tí ń jẹ́ kẹ́rì ọkàn jẹun báyìí. wọn ní àníyànfẹ́ ànínàwà ọwọ́ akọ̀ fún mi rẹ̀ kò jẹ́ kẹ́mi òun ó tì lè ṣe tí ọba adẹ́dá ọ̀fẹ́ kí lọ́nà ọba sọ. alladhi la yukhlifu al-mi'ad ọba tí ìyá àdéhùn rẹ̀ padà ó ní fa inal jannata hiya al mahwa kọ́lọ̀ ń ṣètò anírọ̀rùn bẹ́ẹ̀. ìfáàmì mọ̀ ń tọ̀gọ̀ ṣùgbọ́n ẹni tó ń wò yí pé kéènì jahada bí wáyísítẹ́ kẹ̀nẹ́tù àǹfọ̀sù nafsuhu zulman wa ó ń ṣàríyànjiyàn pẹ̀lú rẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ dẹ̀ ń jẹ́ rí pé òsínbí tẹ́lẹ̀ ọwọ́ àwọn àbí ń gbọ́ ọba yẹn ó fi bí ilẹ̀ níbo lọ ń lọ bó o sọ̀rọ̀ rẹ ó sì jẹ́ ẹ̀dá tí ọba yanjú èèyàn orí orí burúkú ni ọ pàtàkì eléyìí wà á sọ̀rọ̀ lẹ́ hayata dunia ó jẹ́ kí yìí ní sòdò ayé kó sùwòhùn lójú kí lọ́lọ́run bá sọ fẹ́yìn náà jẹ́ hímà ìyẹn mahwa dájúdájú iná jẹ́ hím òun làgúnlẹ̀ sílẹ̀ kọ́lọ́run yàrá yàrá bẹ́ẹ̀ kitabatul ihsan àwẹ̀ gbígbà àtàwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ṣe ẹ̀sìn táǹtí ń bá bọ̀ láti inú Rajab n tí wọ́n fẹ́ kó mú adúró lé lérí nì káfí ní istiqama wa aleykum salaam tó lábọ̀ káfí ní istiqama ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni o ọmọ ntàn ro ọgbọ́n ntàn sọ orí ntàn ṣe ìsọ̀rọ̀ sí wa ìròrí wa ìṣesí wa a gbọ́dọ̀ jẹ́ kó dá lérí báyìí o ó ń ṣe kìlọ̀ àfẹnẹjẹ alẹ́nu mọ̀jùrùmínà kan mùsùlùmí ṣé ọ̀tọ̀ àwọn òbílẹ̀jẹ́ èèyàn àtàwọn tí wọ́n juwọ́ jùsẹ̀ fófin wa ká ṣe wọ́n náà wọ́n wá ń bẹ